<laughs> ẹ máa ń jẹun <laughs> so funny. ṣẹlẹ̀. darling. kí ló ń rò. Hmm. sọ ò tún gbọ́ pé mò ń gbà nǹkan náà. Ah, darling ẹ̀wọ̀n. kí ló ṣẹlẹ̀. kí ló ń rò. o fẹ́ sọ fún mi pé o gbọ́ nǹkan tí àbúrò àti ọ̀rẹ́ ẹ̀ sọ látẹ̀kọ̀. kí ló sọ. no sister ẹ má lè gbọ́n bọ̀ sí booking sọ látàárọ̀ láéláé nǹkan tí èmi sàbí nǹkan tàjọ ń sọ. Ah. <laughs> ẹ wo ohun tó ṣe lè hmm. ń bájé kò ṣọmọ ẹ ọmọ ronú ìyá ń rọka. sweetheart mhm. kí ló ń ṣe lè ń bájé o kí ló ń ṣọmọ kí ló ń ṣe ìyá kí ló ń rò what are you thinking. Darling, I was thinking about you. wípé pẹ̀lú bí ọlọ́run bá ṣe ṣe fún wa tó yìí ó kúrò ní abẹ́ àkóso ọlọ́run. onífẹ̀ẹ́ mi onífẹ̀ẹ́ gbogbo wa ó jẹ́ kí afẹ́ ayé kó jọba lọ́kàn ẹ̀. I'm so so proud of you my darling husband. Thank you so much, dear. And I am so proud and lucky to be associated with you, my in-law. Ah! Oh to be a friend to this family. I mean, this beautiful family. Yeah. Wow. and the thing is, oh, kì í ṣe ọ̀rẹ́ mọ́ family so ti yẹn you are part of the family now mm. kò yẹ and you're welcome to this anointing family all the time <laughs> praise the lord hallelujah. <laughs> no, don't, don't further. Don't further. Don't further. Don't further. Don't further. Ah! oh my God. You're not serious. Ah! pastor. Mm-hmm. Pastor, pastor. Ẹ ṣí kútùpà kútùpà. Kí ló dé? Àfi kíní yìí náà. Ó náà ni o. Ó wà nínú Bíbélì o. Báíbù tá à ń sọ̀rọ̀ pa ẹ̀, ó kò tẹ̀ ó dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé a ò gbọ́dọ̀ jẹ́ kí ó máa wọ́n láàárín ara wa. Mm-hmm. And again, anytime tá a bá ti wà ń ro mòdì, pastor pastor yẹn oh. mi ni appreciate ẹ mọ́ torí òfin dọ́gbọ́n fà mí díẹ̀ sẹ́yìn ni you know my name call me my name pastor. not pastor. Mm-hmm, Banji. Banji. <laughs> thank you then. pastor. Mm-hmm. oh sorry Banji. Mm-hmm. èmi rò pé gbogbo ìta ṣe ní ilé yìí kò mi lọ́rùn. I mean, this is a matrimonial home, And I need láti respect fact You know. Èyí tó my fi máa jẹ́ ìyàpé èèyàn kò máa wọlé èèyàn kò máa jáde ó máa disturb wa. Tá a bá lọ sí hotel kò sí èèyàn tó máa rí wa nígbà tá a bá wọlé. Kò dẹ̀ sí èèyàn tó máa at least we'll be rest assured pay I was safe. We should pé kankan my jáyà my jáyà my jáyà all the time. I mean pastor. eh? Wọ́n try láti sọ fún mi sẹ́yìn pé hòtẹ́ẹ̀lì ló pè wọ. Yes o ti sọ̀rọ̀ ẹ̀ di aṣẹ́wó ten kọ̀bọ̀ tó ń gbé lọ sóòtẹ́. Is that not what you're saying? No. What is that? àtìgbà tó ti wá wà ń bí ta ni wọ́n rí nínú ilé ó dẹ̀ mọ ìyàwó mi pẹ̀lú iṣẹ́ ẹ̀ òun àti iṣẹ́ ẹ̀ ni. wọn ò lè fira wọn ṣeré it's not that kò fẹ́ wá sílé this time around kò dẹ̀ sí man ń bẹ̀ dípò tá a bá léèyàn kan wà ń bẹ̀ tó fẹ́ sọ pé àwọn kan wà ń bí and what is your problem? kí ló mean by matrimonial home? ta ló ń jẹ́ matrimonial ta ló ń jẹ́ home ah, ṣe bẹ́ẹ̀ mi ló rí fáṣí àṣì pé matrimonial home tá a dẹ̀ sọ̀rọ̀ ń pa ìṣe bẹ́ẹ̀ mi ni mo ní kò síbi tí mi ò ti lè ṣe nǹkan tó wù mí mo lè tẹ́ra mi lọ́rùn lẹ́niwẹ̀ tó bá wù mí what is that. wọ́n tó bá ti mọ̀ pé òkè ṣàṣẹ́wó tẹ́tẹ́ kọ̀bọ̀ tó ń gbé lọ sóòtẹ́ wo ó kì í ní ìtìlẹ̀ jù mi ì lè ṣe kí n máa máa gbé ẹ lọ sóòtẹ́ kí n tó drive láti bí dé òtẹ́ nǹkan á ti bàjẹ́. kí ló fẹ́ pa kí ni o lè bàjẹ́ ní gbogbo rẹ̀. wobi wobi oh wobi wobi wobi no no no no i can't stand there again gbogbo eré tá a ṣe yóò tún ẹbí jà no no no no gbẹdẹ gbẹdẹ gbẹdẹ. kò yẹ wobi ọ̀rọ̀ gbala kan wà tí mo fẹ́ bá ẹ sọ ẹ yí padà o eh? ẹ yí padà o ìjọba orí ìkùsí ẹ̀dá. gbọ́ tí bíbélì bó sọ pé ibi gbogbo onílẹ̀ ọ̀wọ̀ ibi táwọn àìjọ ń lọ́wọ́. báyìí nínú ilé yìí ó fárígá ó níbẹ̀ láti máa ṣe wo situation of things nísìnyí kí ni mo fẹ́ ṣe. ìwọ ni ìkan lára àwọn workers nínú ìjọ jẹ ká tiẹ̀ sọ pé honorary pastor ni Mr. Banji ojú wo ló fẹ́ kó máa fi wẹ̀yìn méjèèjì kí ló fẹ́ káwọn èèyàn máa sọ mo dẹ̀ máa ń wọ̀n ni mo máa ń sọ fún ẹ pé kò ṣe ránṣẹ́ síwájú. Si fún gbogbo nǹkan tó kórè sí báyìí. Tracy ìwọ ló ń sọ̀rọ̀ báyìí this man is taking care of me kò sí nǹkan tí mo fẹ́ tí màá yàn kì í ṣe fún mi kí ló fẹ́ kí n ṣe. ẹni ìtàn tá a dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ rí mo mọ̀ pé tí ẹni ìtàn tí ara ẹ̀ bá yá tán gbogbo ayé yìí ló máa mọ nǹkan tẹ̀ sí. ẹbí ah, bá mi ẹbí bá mi ẹ eh, Tracy kó tiẹ̀ yé mi tẹ̀ mọ́ mo fẹ́ ṣe báyìí I don't know what to do kí ló rò pé mo lè ṣe because mi all stand mọ́ báyìí Tracy. ah no ṣé mi kọjá yé mi báyìí ṣé mi kọjá yé mi báyìí. bọ́rí ni. ẹ máa ní ọkọ. bari ni. pírọfẹ́sọ̀ ni ẹ máa ní ọkọ. n bari ni. ó ní ẹ máa ha ọwọ́ pa àpò ọjọ́. àmọ́ Iran ni ọkọ yìí wà. Iran. bẹ́ẹ̀ni. ẹ sì rajà o. tó jù. rajà o. ó jù. rajà o. pratigam. pratigam. jù. badom. jù. badom. àwọn tó ju bọ́ọ̀mù ní Iran ara wọn ni ọkọ yìí wà crack down. ẹ wá lọ. crack down. kẹ ẹ wá lọ. mutumu ya tẹ. kẹ ẹ wá lọ. tàṣírí bí kà. tẹ ẹ bá ti rí. ẹ ní ní ọkọ mọ bó ṣe rí nìyẹn. Hmm. Mudebi. Ó ní kí n máa lọ. Ire. Mudebi. Ire. Mudebi. Ire. Muzo muzo mu zo mu sọkọ mu sọọsi. ẹyin náà. mu tó mu. ẹyin náà. gambale. mo mọ tíátà ló ń ṣe. Píkọ́ padà. Bẹ́ẹ̀ gangan lórí o. Mo ṣe mọ̀nàmọ̀nà. O gangan ni ẹ wá kan kẹ̀lẹ́ ah. fẹ́ o ní ọkọ yín ah. bẹ́ẹ̀ àgbákò ẹ ṣàánú mi ẹ má yẹ kó já àgbákò àgbákò ti darúgbó tó bá tẹ̀ ṣe jẹ́ pé àwọn ẹlẹ́jẹ̀ tútù tó ń ṣiṣẹ́ yẹn lẹ́lẹ́dàá mi mú ẹ jọ ẹ mi. bùnbà má lọ bùnbà má lọ mutafi lọ́wọ́kọ̀ mutafi lọ́wọ́kọ̀ àgbákò bẹ́ẹ̀ni. Ah. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún yín lọ lórí fóònù ọ̀rẹ́ mi tí ó ṣe àṣemáṣe pẹ̀lú ọkọ ẹ̀gbọ́n rẹ̀ òun lélẹ̀ ẹ mo fẹ́ kẹ́ bá wa ṣe kó tiẹ̀ má rántí kankan mọ́ ẹ mọ̀ tó bá ń sọ ọ̀rọ̀ yẹn káàkiri ìtìjú ńlá ló máa jẹ́ orúkọ ẹ̀ ẹni ìtàn Ògúnládé. wáàtí tí sáwáńgé wọn ní kí ẹ fi ọkàn balẹ̀. bí yóò sáwáńgé. ó ní kí ẹ fi ọkàn balẹ̀. iyó iyó wọn láwọn rí i. iyọ̀ jagwanje. wọn láwọn rí i. iyọ̀ jagwanje. wọn da ìmọ̀. iyọ̀ iyọ̀. da ojú yìí mọ̀. iyọ̀ jagwanje. iyọ̀ jagwanje. wọn láwọn ti mọ̀ yìí kẹ́ fi ọkàn balẹ̀ ẹ ti gbọ́. ó ti yanjú. wò mí dáadáa. look at him very well. wò mí dáadáa. look at him very well. bó ṣe ń sọ̀rọ̀ yẹn. please be talking about ọpọlọ ẹni tó wí ti dàrú. a brain is in disorder. ọpọlọ ẹ ti bàjẹ́. a brain is no more function. orí ẹ ti ń jẹra sínú lọ́hùn. a brain is damaged. <laughs> wo iná yìí. look at this light. iná tó ń wo yìí. this light that you see. ìjọ méje ni mo fi ń tọ́ ẹ yọkọ. took me seven days to light just one ṣùgbọ́n nísìnyí tí n bá ti pa ẹyọ kan nú ẹ̀. tí mo bá pa tó bá ti kú. if it's off. gbogbo ohun tó wà ń bẹ. all what is in her brain. ilé máa mọ́ ni. it is gone. mo ti kú tán nìyẹn. it's gone. ìbátan máa fa. káàbọ̀. báyìí. bẹ́ẹ̀ni. burújábù. síbẹ̀. mutubu yẹ́tẹ̀. Hmm. ìbárakàtà bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. síbẹ̀. bọ́tẹ́nu. Hmm bọ́dọ̀dọ̀ buwa bua, bua, eh! fara buwa bua, bua, bua, bua, buwa bu. Jésù ṣe o. olórí burúkú ni àbáyé fẹ́ bàjẹ́ dànù òun fẹ́ ti nọ́bọ̀ lé mi òun fẹ́ dáná sun mi ta ló dárúkọ yẹn ẹni tí mo hit tí mi fẹ́ gbúrú ẹ̀ rárá jẹ́ kí wọ́n máa dárúkọ ẹ̀ iná ló máa ń dárúkọ ẹ̀ ara mama níyan ni ìfẹ́ kára níyan kú yá lórí burúkú èèyàn wọ́n dárúkọ jésù nílé gbọ́ jésù máa bẹ́tọ̀ sí ẹ lórí. àyíká máa gbiná pọ̀ ní tí wọ́n á pé kí n gbiná òórùn bí sí mi èmi àti ẹran àjọ máa gbiná pọ̀ babum babum babum babum gbẹ babum wow bastard yìí tọ́ mi rùn dáa mi ò dà mo ẹ wúwa. dàbọ̀n dàbọ̀n zo. ó yá ẹ wá máa lọ ẹ má gbàgbé àtẹ̀lé wọn ní sẹ́jú ó ṣàtìyé yín. ó ṣàtìyé yín. Ah, zabon zabonzo. zabon zabonzo. zo. Ah. mo máa gbọ́ mo ń dárúkọ jésù. àti kàwáyé. mo máa pa mi láfẹ́. sàfó dàbẹ́. Ah, ooo bá ti dárúkọ Jésù yé báyìí orúkọ tó jẹ́ pé orúkọ níná hello ẹ jẹ́ kó máa wọlé bọ̀ mo wà lọ́fíìsì. doctor doctor ìgbà ọlẹ́ kọjá lára mi tí mi ò mọ̀ I've been waiting for you. ẹ má bínú tó bá yẹ kó mo rí ni màá ti attend sí i mo láwọn kọ̀ọ̀kan tí mo sáré wá sí lọ́fíìsì. ẹ kí ni condition àbúrò mi báyìí. ẹ madam àbúrò yìí ti ń wà òkè improvement sì ti ń wà. Ah, ah, doctor láti ọjọ́ yìí tí àbúrò mi ti wà níbí báyìí the only thing tẹ́kọ̀ ń sọ wípé improvement wà improvement wà ẹ jọ improvement wo ló wà gangan tí mo lè máa gbọ́ ọmọ lọlé what is going on please tell me ṣé orí ẹ ti yí pátápátá ni or what you need to tell me. madam ah god forbid bad thing. so what. àbúrò yìí ti ń wà òkè. oh my goodness here we go again. Oh! sir patients wà ní ward hina yẹn eh, wọ́n ti lajú sá. okay no problem n bọ abẹ. doctor ma wọ́n dàbú mi ni. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀. Ah, ah, farabalẹ̀ ẹ jẹ́ àlọ́ ẹ jẹ́ àlọ́ ẹ jọ. ọyọ Sorry, there. Sorry, Sister Niton. Sister Niton. Um, Ladiwa, a hmm? ti fẹ́ máa lọ. Ní agbára Ọlọ́run, ìṣùnà ìlàyé wa mọ́sán. Àmín. Àmín ẹ ṣe gan mo ti appreciate yín púpọ̀ gan seriously láti àtàárọ̀ àdúrà tẹ̀gbà ọlọ́run àdẹ̀múṣẹ ráyè ìdílé wa gbogbo ọlọ́run rẹ̀ èṣù ò ní ráyè lọ́nà wa kò ní ráyè nínú ilé wa kò ní ráyè nínú agbèjì ọlọ́run thank you so much ẹ ṣe gan. Ah, ẹ máa ṣe ohun dúpẹ́ àánú ọlọ́run mà ní fi wá nígbàkúgbà ẹ bá mi kí ṣẹ́gbọ́. mr chief mi ò mọ meeting tí ẹ mo fẹ́ kí ẹ̀yin àti àwọn department yín kẹjọ sọ. báyìí ni gbogbo nǹkan ṣe máa ń lọ so can make sure pé i clear everything Sherry ibi báyìí kẹ́ make sure pé wọ́n park ẹ̀ ó pẹ́ jù ọ̀la. Ẹ̀dánsọ̀, well done guy. Uh, ah, madam. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ ma. Yeah, kí lẹ́tà block títí. Okay, ẹ má bínú sí wa torí Ọlọ́run. The road is under construction. In tó ṣẹlẹ̀ ni wípé wọ́n fẹ́ fẹ́ títì yìí díẹ̀ sí side park and other things okay. like that In tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn ẹ má bínú torí Ọlọ́run. so nítorí pé ìjọba fẹ́ ṣe títì ló jẹ́ kẹ́ búlọ̀kì ọ̀nà àní kí ìjọba máa ṣiṣẹ́ but kò yẹ kí ìjọba wá fi títí wọn dá iṣẹ́ tiwa dúró náà i'm going to work and i'm late already tí bá máa ṣe títì ó yẹ kí ti announce ká ti mọ̀ pé kò sọ́nà ń bí ìbáyọ̀ á ti mọ alternative tó fẹ́ lò ẹ announce ní rédíò ẹ lo ẹ lo tv ẹ fi sí newspaper ẹ kò déédéé block ọ̀nà ni uh, they don't do things like that ó yẹ ká máa fọpọlọ ṣe nǹkan náà. Oh, No, uh, no, no, no, no. This is really annoying. Madam, madam, eh, calm down, torí Ọlọ́run. Mo rí calm. Emma ẹ má bínú torí Ọlọ́run. Tó bá notice ni, ẹ ti rí diversion lókè. Ẹ ti mọ̀ pé kò lo route yìí. Ẹ ti lọ lo other route Lo biten lo. lọ. Madam, I'm talking to you. Um, another alternative tẹ̀ dẹ̀ tún ni ukwe ẹ kò take yín I'm late for work already. I'm, late. I'm just telling you. Kò lè take yín ju two minutes to three minutes lọ láti fi dé main road níbẹ̀ yẹn. madam kò lè take yín ju two to three minutes lọ láti fi já sí main road. Ẹ má bínú we are very. Hey, hey, go there. Ẹ lọ clear bẹ̀yẹn láti bẹ̀yẹn. You are doing rubbish for me. What's wrong with you? So guys, come. Um, Kini. Ṣé lórí PTB project yìí and. Splash Diamond. There's another one here. Mm, okay. Scorpio Angels. Alright, take care. Um, sir, there any PTB project? Okay. I'm um, sorry, sir. This one, the splash diamond. I'll walk on them, sir. Yes, sir. What are you going to sister? Hmm. Àti báwo lo ti notice. Ẹnijọ́ mẹ́ta yìí ni mo ti notice wọn. Azumi pé ká ṣiṣẹ́ kan ní àná báyìí kó dílé nìkan ní pé kí n kó àwọn files yẹn wá pé àwọn ṣẹ̀ṣẹ̀ tún fẹ́ treat ẹ̀ mà ní láti explain fún wọn pé a ti treat àwọn files yìí tẹ́lẹ̀ wọ́n máa ní pé kí n ṣe àkọ́wà ọ̀sìn tí n bá ṣe explain further mọ̀ kan tó mọ̀ pé a ti treat àwọn files yẹn. all right no problem. yes sir. im now observe the same thing sí i n tó máa ṣẹlẹ̀ ni pé àwọn files tó kó lọ yẹn àbá mi monitor ẹ̀. all right sir. anytime tó bá ti notice anything jẹ́ kí n mọ̀. okay sir. ṣòṣìgbọ́. all right sir. All right. Take care. okay. àròyé ò kágàn ìfẹ́ fi àròyé ṣe ná ibi tàlùjó ti kúnlékúnlẹ̀ ó ti sẹ́lẹ̀ kẹjọ ìlú ògùn àròyé àròyé ó lórí síbi jọ. ìdí dáhùn ìdí dáhùn ìdí dáhùn ó yà lálùjọ fún wa fálẹ̀ mọ́. ẹjọ kí ló ń ṣẹlẹ̀ ń bì báyìí. tí kí ni fi ṣe. etí ń dùn ẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀ kí lè tẹbi blọọkì náà tẹjí títì. ah mo rogo sẹ́yìn orí ní àmẹ́sẹ́ bẹ́ẹ̀ pé ká gba bòmí tẹ̀mẹ̀ páyì iṣẹ́ lọ́wọ́ bíbí tẹ́bí ń gba bíbọ̀. ìyá wèrè ṣé mi ló ń bá wí bẹ́ẹ̀. madame tẹ̀kẹ̀ yìí sì náà ó dà ìpẹ́ wá bí lánàá a dẹ̀ sọ fún yín pa à ń ṣọ́ ni ó dẹ̀ máa tó two weeks ká tó parí ẹ̀. look at this idiot trying to be funny with me ṣé ẹ̀ ṣí èrè ni. kí ló ṣẹlẹ̀. ṣé ìyá wèrè ni gbọ́dọ̀ ti mi lánàá kí n bọ́ ni ìpàdé mi àti ẹ̀mọ́ lọ ti di mi kí ló pè bàtí ní fura. kí ló ṣẹlẹ̀ gan. sọ́dọ̀ yẹn ah! ni ah! ah! kí ló ṣẹlẹ̀ gan kí ló dé. guys guys kí ló ṣẹlẹ̀ kí ni kò pariwo eléyìí. ọ̀gá kí ló ṣẹlẹ̀ ẹ̀ lọ́wọ́ bí lánàá tó bá dàbí bàírú. woman wo. èmi lẹ́yìn kò ní ìdáná. hello madam hello hello madam ọgbẹ́ ife náà ní àdé. nice one ẹ ti recognize present mi níbà. pẹ̀lú ṣì iṣẹ́ ìyàwó rẹ ni. ok mo lọ bí iṣẹ́ máa fi tẹ́lẹ̀ níbi báyìí. mo máa pe ọ́fíìsà ní ìsìn tó máa bá mi gbé yín kúrò mi báyìí. look at this idiot wọ́n fẹ́ pọ̀ ọlọ́pàá fún èmi. gbogbo rubbish tẹ máa ń ṣe tẹrù pẹ lágbára òṣì kan lórí wa ń bíbà i know what to do. ìwọ fẹ́ fi ọlọ́pàá mú èmi ig yín gan wọn bí yàrá ìyá ìdákọ́ mú mi. ig ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn no problem yes ọmọ àlè lẹ́tọ̀ bá pọ̀lọ́pàá jẹ́ kí n rí àìjì yàrá ìjà tó fẹ́ amú mi rẹ̀ ọ̀rẹ́ gbogbo yìí ti sí mi tó bá bí ilẹ̀ tẹ́ bá kúrò títì mo fi mọ́tò tẹ gbogbo ìwà ẹ̀. mo mọ ibi tíṣà yẹn ti wá ẹ má wọrí ẹ má kúrò títì. ẹ̀yin tó bá ti bí yín ta ẹ dúró sílẹ̀ tí wọ́n ní fi táyà fún yín lórí kúrò ẹgbẹ́ ah, mi lọ́mọ àwọn olóṣì. sísá mi ṣé nǹkan tí mo sọ ó padà bí nǹkan tí mo ṣe ó bàdùn ni ọ̀nà tí mo gbà lọ síbi iṣẹ́ every day ẹ dédé block without notification without no sign nothing the next thing one harass my wife just gbé wá and they had the guts the audacity to even lock me up. Oh, calm down calm down calm down. She's sick. Mentally. Okay. No wonder èmi gan ti ń wò mo ti ń wò pé ó gbọ́dọ̀ ní bákan náà wá no problem ṣe rí àwọn tó lọ arrest ẹ àwọn yẹn ń ṣiṣẹ́ wọn ni o ẹ mọ̀ pé iṣẹ́ tá a fún àwọn ṣe ni pé kọ́ jáde ẹni tó bá dẹ̀ rí tó fẹ́ máa misbehave wọ́n arrest ẹ̀ wọ́n tẹ̀ rò pé bóyá ó fẹ́ máa disturb àwọn tó ń ṣiṣẹ́ ni because ẹ mọ̀ politicians these days wọ́n kàn lè ṣe tó wù wọ́n at any time wọ́n lè gbé àwọn dé kó fi máa distract gbogbo public so àwọn ọ̀dọ̀ lè gbà yẹn láàyè tó ṣe mú débì nìyẹn. Oh, ẹ jọ sir. hello. hello ma. Eh, èmi náà mọ̀ pé torí ẹnìtàn náà lè ṣe ń pẹ́. Eh, ẹ tọ́jú ẹ dáadáa as in ẹ tọ́jú ẹnìtàn dáadáa àwọn colleague ẹ̀ ti sọ fún mi lọ́fíìsì èmi náà dẹ̀ ti farabalẹ̀ mo ti notice ẹ̀ ó need proper care. ok ok um... ok. ṣe ti gbọ́ àmín àmín. máa tọ́jú ẹ̀. all right get take care. Right madam ọlọ́run a máa ṣàánú wa ṣe ríru ẹni tí nǹkan báyìí bá ń ṣe ẹni láti calm ẹ̀ down ni o kó má lọ ṣe ohun tó máa burú ju eléyìí lọ. no kí ló ṣe mí no sister ẹ gbọ́n kan tó sọ́ọ̀sì wọn náà tí nǹkan báyìí bá ń ṣe like i'm sick of what. no sick you're not sick. no do I look like a psycho. No, you're perfectly okay. sami these people accuse me they arrest me. You have no right to say, I come harass me. No, no, no, no. This is, you, you don't have any right Please, you can to insult people anyhow. I have the right to this. You can go. No, sorry, what don't share wrong. Yes, it's very wrong. Only I'm going to go. You look like a mad woman. No, you won't dare insult you. I'm here. And they're going to go insult you without even apologizing. And you have the right to even say, think about shit. Am I sick? You're not sick. Let's go. kò sí nǹkan tó ṣe. no this is wrong no, now you don't do this to people it's very wrong. wrong very very wrong let's go. Let's go. Very wrong. And then what's even happened? Okay, that's the worst thing about Nigerian police. I know, I know, I know. We know. Let's go. We know. Wonderful. irú kí lílé ìwọ lọ ewu ló tún pè ní amnesia I don't get it. bẹ́ẹ̀ ká máa dúpẹ́ lọ́wọ́ lọ́hùn àìsàn tó wà afẹ́ tó five hundred káàkiri àgbáyé but let's thank God pé ilé ètò ṣe yìí doctor nípò ní solution tó bá yẹ kó rí wíṣẹ́ ló wà táǹtì káàkiri àbí mọ́tò tí wọ́n sọ pé ó kàn fẹ́ kọjá lẹ́gbẹ̀ẹ́ ká ló bà lórí tó tẹ̀ mọ́lẹ̀ kan. ó ṣe ó ṣe ó ṣe. ohun tá à ń sọ ẹ̀kọ́ làwọn máa sọ ah, pẹ̀lú nǹkan tí Doctor. sọ wọ́n jẹ́ kí á mọ̀ ẹ́ pé kó tó di wípé ó lásìdẹ̀ǹtì gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ sí wọn ló rántí àmọ́ ńgbà tó ti lásìdẹ̀ǹtì tán tí nǹkan bá ṣẹlẹ̀ léni kódà kó pàdé èèyàn léni tó bá dọjọ́ kejì kò ní rántí ojú ẹni yẹn mọ́ ṣé wàá làǹlà kan ni hmm. ẹ̀ẹ́n kó jẹ́ pé gbogbo tó bá ti ṣẹlẹ̀ sí tó bá ti sùn tó bá dọjọ́ kejì kéèyàn má rántí dókítà dẹ̀ ti jẹ́ ká mọ̀ yín pé àwa tó dójú ẹ̀ mọ̀ dáadáa àwa yìí náà la lè help ẹ o. help ẹ. yes lọ́nà wo. wọ́n ní ká má jẹ́ kó jáde ká jẹ́ kó wà lé kó rest dáadáa wọ́n ní by the time tó bá wà lé tí ó jáde kò yẹ wọ́n ló máa lórí game memory ẹ̀ dáadáa kó má máa rìn káàkiri káàkiri with time wọ́n ló máa recover. Ah, but um, we can't lock her indoors. nígbà tó kì í ṣe léwọ̀n. for how long ọlọ́run ò ní ṣe lẹ́lẹ́wọ̀n kò ní ṣe àwa kò ní ṣe gbogbo wa lẹ́lẹ́wọ̀n. bó tó bá jẹ́ pé solution tí wọ́n máa rí sí nǹkan tó ń ṣe nìyẹn wípé kó dúró nínú ilé kó má jáde i think it's alright. Oh. láàrin three to six months tó sọ hmm. ìyẹn ìbẹ̀ta o tó bá jáde síta tí ò mọ ibi tó ti jáde mọ́ nǹkan tó lọ sùn síta tí ò rántí nǹkan kan mọ́ tó ṣẹlẹ̀ lánàá àbí tó do you get that? ah. Oh ó tiẹ̀ sún ní ọlọ́run ah. Ah, ó ga ọ kó má tiẹ̀ lè rántí nǹkan kan tó ṣẹlẹ̀ mọ́. ṣáàgbà ládùúrà wípé òun á bá mi dáwọ́lé. àmín àmín ọlọ́run á bá mi ah. wọ́n ní gbogbo ọ̀nà náà tá a ṣáà máa dúpẹ́ ni. boyfriend ẹ ṣe máa náà òun I'm late for work. Mi àmì mi láìpẹ́ máa ń Hello, sister me. Is it me? mi mọ́nu lé now. Eh? Èmi. Eh? Public holiday. How much you want more? Okay, ẹ Alright, no problem. Okay. Ẹ but why wá ìtẹ̀ want to see me mí Oh, okay, you're around the house. Alright, no problem. Can you imagine? Let's see more rubbish after. But how can you not be public holiday? Wọ́n á dààmú ara mi tí mo ń ṣe báyìí súnmọ́ bí làwọn kí ló mean by kíni. darling and i been trying to wake you up o kàn ṣáà tàn tàn báyìí ó yẹ kó understand nǹkan tó ṣẹlẹ̀ náà. darling why are you doing this now. mo mọ pé iṣẹ́ pọ̀ tí mo fẹ́ ṣe ní ìdajì eh, jọ̀ọ́ i'm not in the mood mo sí network lẹ́nu some other time i want to sleep. kò sí network. wá ṣé nǹkan tí mo fẹ́ ṣe ni o sí network ń bí àbí báwo ṣé kìí ṣe bó ń ṣe rànràn mo fẹ́ bẹ lájọṣepọ̀ ìwọ ìyàwó mi ó sọ fún mi pé kò sí network three gig ni àbí four gig ẹni máa bọ̀ bí. sleep mo fẹ́ sùn. ẹni ọlá ẹni ọlá ẹni ọlá. Ah. Oh. Ah. Eniola. Eniola. Ah. Ah. hello hello mo ń gbọ́ yín a ní ẹtì mímọ́ ni lẹ́tí tilẹ̀kùn náà ẹ́ kí lẹ no no no no you don't have any right to lock me inside ẹ jáde ẹtì ẹtì mímọ́ nu lé ẹni ẹni ẹkíni báwo mo yẹ ń sọ̀rọ̀ ẹ má ẹ má bà mí sọ yẹn mọ́ wọ́n lè ṣe máa tì mímọ́ nu lé ẹ̀yin lọ́ọ́ bí iṣẹ́ tèmi mọ́ ni ṣé mi ò ní iṣẹ́ tèmi máa ṣe ni you have no right to lock me inside. àwọn olóńparọ́ mọ́ yín anẹ́tì mọ́lẹ̀ ni wọ́n pọ̀ ń pariwo mọ́ iṣẹ́ ìmọ̀ báyìí sọ ni what do you want me to tell my boss once I go to work. kind of rubbish is this one mo máa lọ bí ṣe é wàbí wà ìṣòwò wà lélẹ̀ sí what kind of rubbish is this one I tell you lọ́pin sáyẹ ẹ ẹ ma ẹ gba ṣẹ́ẹ̀tì yín lọ ẹ fèmí sílẹ̀ sínú ilé ṣé màá mi lọ bí ṣẹ́ẹ̀ àbí mo lè rẹ́ tèmi ni God ah, Jesus what kind of is this one now. Oh. Ọlọ́run hello Búkì báwo lè ń ṣe báyìí kí ló tó ń ṣe báyìí mo délé ẹ̀ ń sìn wọ́n sọ fún mi wípé o ò gbé bẹ́ẹ̀ mọ́ nílé tí mo ti wá tí ò ń ṣe ẹ̀mẹ́ta tí ò ń ṣe ẹ̀mẹ́rin ẹ́ mo ń pè ẹ́ ò gbé ẹ́ mo ń pè ẹ́ ò gbé fóònù mi tí mi ò bá hide nọ́mbà mi sìn ò ní gbé kọ́ mi kí ló le tó yìí a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ò nìyẹn sìn ẹni ìtàn ò rántí nǹkan kan mọ́ kò sí nǹkan kan tó mọ̀ mọ́ ẹ́ bó sọ nǹkan fẹ́ ni ìtàn ń sìn agídí ló máa fi rántí in the next three hours àgàgàgà tó bá ti sùn báyìí tó bá dọjọ́ kejì kò lè rántí nǹkan tó ṣẹlẹ̀ mọ́ lánàá kábọ̀ nítorí tá a máa wá sọ wípé máa ń rántí láti máa sọ fún àwọn èèyàn pé kankan bá ìṣẹ̀lẹ̀ láàrin mi àti ẹ̀ òun wá wọlé òun káwa mọ́ o kí ló ń ṣe wọ́lá yọmí ìwọ ni ìdùnnú mi kò sí gbogbo ara mi ti ń gbọ̀ngàn ara mi ń gbọ̀ngàn bíi pé kí n rí ẹni jọ̀ọ́ rárá rárá mi ò sọ pé oúnjẹ ni bọ̀ tí bá rí ẹ̀ ń sìn tí bá bẹ̀ tán ká ṣe ohun tá a fẹ́ ṣe mi ò lè control ara mi mọ́ ni ìwọ nínú mi máa ń dùn sí láti bá ṣe nǹkan papọ̀ ara mi ti gbẹ̀ kan gan ara mi ti gbẹ̀ kan seriously bí mo ṣe wà yìí tí bá rí ẹ kò sí lẹ́yìn tí bá bẹ̀ tán gan ká ṣe nǹkan tá a fẹ́ ṣe ni ara mi ń gbọ̀n gan. ṣẹ́ lọ. Ah, ẹni ìtàn kí ló ń pè mí fún jọ fi mílẹ̀ lọ́wọ́ ìjàre ah, kí ló ń pè mí fún. hello. Ah. ó tún pa fóònù. yẹn lọ bẹ wúmà yẹn dáadáa nígbà pé wúmà yẹn parọ́ fún mi ni yẹn lọ bẹ ah, ah báwo ló yìí máa dédé sáré kó kúrò bí ìsinsìn ẹ kí ló ṣẹlẹ̀ love me. Sọ̀rọ̀ ah. sọ̀rọ̀. What's wrong with me? Are you high or what? Ah. Ah. Jesus, what is this? títí wọn lé tàǹtì wọn látijọ́ ibi orí improvement kankan àbí kí lẹ́yìn fi o. kí ló ń rò. adẹ̀ tí ń gbàdúrà gbàdúrà gbàdúrà nígbà pọ̀ lọ́n pé ọlọ́run máa gbàkóso. dadi ah, ah hello ẹnì ah sis ẹ káàárọ̀. àárọ̀ ni twelve. Mm. Okay, Ekaro. how was the night. night i don't know ṣe ni mo jí gbogbo arákùnrin rò ń bẹ ni pé mo like mọ́ mi lára and i don't even understand and àtàárọ̀ tí mo ti jí ó ń ṣe ń bẹ ni pé i just can't place my hand. <sighs> bóyá o ní bad dream or something. dream ọlọ́run ò ní jẹ́ rántí I'm not sure I just don't know. Eh, ibo lẹ wá múra tẹ̀ ń lọ. ẹ wo work. yeah. láago méjìlá. take care easy there pẹ̀lú ẹ. Ah. yeah wọ́n ti pè wọ́n kó mo and they expecting me. Need 12 o'clock Don't àwọn kan ti ń close bùbí iṣẹ́ ìwọ ṣe lọ sọ́fíìsì. sis i called already and they are expecting me they are aware mo ti sọ fún wọn nǹkan tó ṣẹlẹ̀ wọ́n dẹ̀ ti ní no problem. Ah, ah, ah. ṣòwì. ẹ take care easy o. ọ̀gá ẹ̀ ti pè mí láti ibiṣẹ́ wọ́n ní fún mọ́bọ́tà àti wá sí ọ́fíìsì lẹ́nìí pé àwọn files yẹ kó ṣiṣẹ́ lé lórí yẹn pọ̀ ọmọ kó wá lé wa báyìí. àbí dadi. yes wọ́n ṣe pé tọ́ǹsìn eh? kí ló tí mo pe fóònù ti tèmi. wọ́n ní fóònù ẹ busy then later wọ́n ní bí a network problem or something. were you talking to anybody wọ́n máa kó wá ń sìn wọ́n ní wọ́n ní ike wọ́n ní fáàlì ní ẹjọ́ pọ̀ gan-an wọ́n ló pọ̀ tó máa ṣiṣẹ́ nínú. wọ́n ti pè mí nà àdúrà àdúrà. sure ẹni God bless you. ẹnì ṣé o ti lọ rí ẹni tán. mi ò sì lọ rí. oh my God. <sighs> bò báwo ló ṣe máa ṣe báyìí ó yẹ kó ti lọ yọjú sí i náà ó mọ̀ pé ọ̀rẹ́ kò rí kò sùn lé everybody mọ̀yìn sí i kí ló fẹ́ káwọn èèyàn máa rò kí ló fẹ́ kọ́ máa sọ at least wàá tiẹ̀ ṣì débẹ̀ ó kú ni o ó yè ni àbó ti kú ni kò according to nǹkan tí mo gbọ́ láti ẹnu Bánjí ó ní pé ó kàn fi orí gbálẹ̀ ni ó dẹ̀ lose memory. <laughs> my professor mo jẹ́rìí ẹ iṣẹ́ professor lórí yẹn o wo kó má forí gbálẹ̀ rárá kí nǹkan kan má ṣe kò sí bó ṣe fẹ́ ṣe brain ẹ̀ máa fọ̀mátì ni ó máa lọ pátápátá ni ṣojú bó dẹ̀ ṣe wà yẹn kí brain ẹ̀ kó tó lè regain memory ẹ̀ bó ṣe wà yẹn ó máa pẹ́ gan no matter what ó ní láti yọjú sí náà ni o kò lọ yọjú sí ni. Tracy ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ẹnu wo ni mo fẹ́ fi lọ sọ̀rọ̀ ń bẹ̀ i mean ojú wo ni mo fẹ́ fi lọ wò ń bẹ̀ i can't please mi ò lè lọ. o máa lọ ṣojú ayé ń bẹ̀ ni o bẹ́ẹ̀ ni nàá ojú ayé ni. O máa lọ ṣojú ayé ń bẹ̀ ni. mo ti gbọ́ ọ̀rẹ́ mi jẹ́kí tètè máa lọ. all right take care. hello there ó ti yá. dájú mo ti ṣetán. <sighs> kí ló ń ṣẹlẹ̀ ẹni ìtàn kọ́. Ah, mo ṣọ́ọ̀pù ọ̀nà màá ti ṣetán yà. kí ló dé ìwọ ọmọra ni o lọ sí church ni. church. <coughs> church. is today sunday. ah, ah irú question ò ló ń béèrè of course today is sunday. <sighs> i was just thinking of calling office pé mo nílé wá síbi iṣẹ́ lẹ́yìn. ní pé ní jẹ́ monday àbí thursday àbí friday àbí mm. ó ti yé mi Another ni public holiday. public holiday. yes though. Another ni public holiday mm -hmm. and today is sunday ọjọ́ ìjọsìn. I don't, I don't remember. Ó ti yé mi. I don't know, ó ń rẹ̀ mí láti nù and òyì máa ń kọ́ mi every now and then. Daddy? Yeah, I don't feel good at all. Àbí? Èmi ni Sunday, ọjọ́ ìjọsìn. No, it's alright, it's alright. She want to rest. Uh, hello, come back. Hello there. Pẹ̀lú nǹkan tí mò ń rí yìí èyí ni sunday a ò ní time mo báyìí sàn yín wà ní church already ó dà pé máa fẹ́ gbé lọ sí hospital lọ́la torí bó ṣe ló ń rẹ̀ òun láti inú tó yìí ń kọ́ òun yìí mi ò understand. bóyá malaria ni àbí kí lẹ fi ìdádì. ok pẹ̀lẹ́ díẹ̀ go arrest pẹ̀lẹ́. àwọn ti lọ church ẹ. Eh? ṣùgbọ́n wá nǹkan jẹ o. Ah? pẹ̀lẹ́. take it easy okay. Senator, let's go. Lord. Look, where are you going? You are practicing Wasibi. Abẹ́rẹ́ ó ṣẹ̀pẹ̀ mí to take n wá síbi ni. Ẹ ta ló wá wá síbi tó wá wò? Ok, ẹ má gbàgbọ́ wípé ọ̀rẹ́ mi yìí tọrẹ ẹ bá tiẹ̀ wá rin. oh Enito how are you o ti bínú sí mi i'm so sorry má bínú ọ̀rẹ́ mi ṣó ti gbọ́ please eh? i'm so sorry you i'm sorry you what i'm so sorry. abeg you free me haba what kind of friend are you. you wọ kó má lè wá wò mí láti jọjọ. ó wá wọ ẹ náà ó wá ní Saturday and Sunday tó kọjá ẹ. Really? Uh, yes mo wá wù ẹ ní Saturday and Sunday ó sì gbàgbé ni. tó dẹ̀ rí mi. of course mo rí ẹ náà. àtẹjọ jẹun ìwọ àti ẹtẹjọ jẹun. Ah, àná tó sọ pé ó lè jẹ dòdò jù. i'm sorry lọ́rẹ́ mi máa bínú i'm so sorry okay oh, please. báwo ni ṣe ti wà okay. i'm fine i'm good. how far. Ah, mo okay. You ń kọ́ ṣe ti wà okay. we actually going out but don't mind we can go together. um no money. ní ibìkan hmm. tí mo fẹ́ yes mi ò lè mi ò lè tẹ̀lé have somewhere to go to. all right then a lè drop ẹ lọ́nà náà. ó tẹ̀lé má tẹ̀lé wa but I'll drop ẹ lọ́nà bó ṣe sọ ẹ. afẹ́ mi wé. abẹ́ kàn jọ. no no no no don't worry i'll see you okay. Bye. Whatever. Sorry, let me get it. get it. Pause. rárá o irú eléyìí máa wù mí o ìyàwó mi ní time láti ṣe oúnjẹ fún mi láàárọ̀ yìí. dáàdi o kí lè mí by that ṣé mi ò kí ń sọ oúnjẹ fún yín tẹ́lẹ̀ ni. i'm not saying that. what. but ọjọ́ wo ló ti ráyè báyìí tó sọ wípé o fẹ́ dáná fún mi láàárọ̀. Ah, ah, ah, darling tí mi bá tètè lọ síbi iṣẹ́ ó di dandan kí n ṣe ojúṣe mi gẹ́gẹ́ bí àwọn alálùbáríkà. ó ti wá di ẹ̀mí ló báyìí tẹ́ tètè lọ síbi iṣẹ́ o. ọkọ mi ẹ jẹ́ ká fi yín sílẹ̀ nù. kò sí wa. ẹ dúró ṣe bẹ́ẹ̀ sọ pé ẹ gbé tó lọ sí hospital lánàá. àlọ́mọ́ lánàá àlọ́mọ́ lánàá ó lóun lọ oh, mi ì lè lè fọ́ ọ̀sẹ̀. bómi ò kó fi ẹ̀ látàárọ̀ kó má jẹ́ wípé ó ti lọ ṣe self medications for her and I told her tí doctor bá prescribe oògùn fún kó yé lò. àtìgbà tí nǹkan tó ṣe yẹn ti ṣe òun lágídí ètè tí wàá fọ gan seriously ó lè wọn lọ ní méjèlé fọsẹ. àbí ó jí jáde ilé láàárọ̀ ẹ̀ ni. ó ṣe máa jí jáde tí kò ní sọ fún wa mi ò rí. ẹ jẹ́ kí n wọ yàrá ẹ̀wọ̀. ó ń bọ̀ lọ. ẹni ìtàn irú òun ló ń sùn látàárọ̀ nù dídé jàre ẹni ìtàn get up my friend ẹni ìtàn. Editor! Editor! Editor! Editor! Editor! Show me! Show me! Show Ah! Ah! tó ṣe báyìí fún mi pẹ̀lú gbogbo làálàá mi lórí ẹ̀. o lọ oyún. how is that possible tá ló fún lóyún the only person tẹ́bi mọ̀ ẹ́ kó lè fún lóyún kò sí nàìjíríà abroad ló wà mi ò dẹ̀ gbọ́ kó sọ pé wálé. ẹni tán kí ni mo ṣe fún ẹ báwo ló bá ṣe dùn tó kó wà láyé kó máa gbọ́ ọmọ kan tí mò sọ yìí. Pastor, can you imagine? Can you imagine? It's all right. Lábẹ́ ah. pastor. He's alright. Oh. He's alright. Kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ ní ìgbàkigbà. Ẹ wò ó. Ah. Ẹkún tẹ̀ ń sùn, ìbarajẹ́ tá à ń barajẹ́ yìí, ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Ah. Àmọ́ kò sí ẹnikẹ́ni ta ni ẹni mímọ́ kò sí ta ni èèyàn mímọ́ kò sí ta la lè fọwọ́ ẹ̀ sọ̀yà wípé ẹni báyìí olóòótọ́ ni lábẹ́ àkóso ọlọ́run kò sí nítorí pé ọlọ́run nìkan ló mọ̀ òbí má fi ẹ̀kún yẹn má fi ṣe rẹ̀ léṣe ẹnìkan ṣo tèmi náà mọ̀ wípé ó ń fẹ́ lóòótọ́ Austria wà ibi tó ti wá rí oyún lóòótọ́ I don't understand but ara tá a sọ nìyẹn wípé kò sí ẹni kẹ́ni tó hmm. pè níwájú Okay. ok. Ah! it's alright it's alright it's alright. ẹni tó bá ti kú nìyẹn. ó ti kú. ó para ẹ̀ dànù. ta ni ẹ lórí asán. ọ̀ọ́ ọ̀ọ́ dẹ̀ tí méjì náà o méjì méjì méjì. ó dà pé ìwọ̀n bẹ̀ mú bọ̀ ọdẹ fún mi tọ́jú owó fún mi tó ẹni tó wá yìí lọ ṣe oyún. wọ́n ah! ti sọ èṣù ibikíbi tó bá lè gbé gbà wọnú ilé yìí eh. kọlọ́run bá wa ti owó ẹ̀ bọ́lá àmín àmín kípa èṣù má kápá lọ́wọ́ àmín kí ló ṣẹlẹ̀. ẹ wàá dúró àdí kò já gbà bí kò sí bá bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ yìí sìn mo tún fẹ́ máa fún èṣù ní ààyè ah, nínú ilé wa ni àbọ̀gbọ́ gbogbo tá a rí lójú àlá yẹn kọlọ́run má jẹ́ kí ó ṣẹ nínú ilé ìdádúrà ǹdẹ́ ǹdẹ́ ìjìnlẹ̀ ọlọ́run ayọ̀ ọlọ́run gbogbo tó parapọ̀ tó ń jẹ́ ogun burúkú ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù pẹ̀lú agbára ńlá rẹ ah, bẹ́ẹ̀ pẹ̀lú ọwọ́ ìyanu rẹ bẹ́ẹ̀ ni baba olúwa tẹ̀lé ẹ̀ àmín jésù olúwa máa gbé àmín gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ eléyìí tó lè fẹ́ máa fa ohun burúkú ní olúwa dáríjì àmín jésù ìta ti ṣẹ̀ tá a ti tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ olúwa gbà nínú àmín jésù ah, olúwa má fẹ̀ṣẹ̀ wa bí wa àmín o jésù eh, má fẹ̀ṣẹ̀ wa bí wa àmín jésù má jà kúkú ọ̀bẹ má jà kúkú ọ̀bẹ. Era pastor. Era. Yes, sir. Amen. Yes. Amen. Amen. Daddy, how are you? Ẹ jókòó. Mo ti fẹ́ máa lọ síbi tí mo dágbére fún yín. Kò sí wàhálà. I'm pastor. Màá máa rí later, sir. Ọ̀dà. Ẹ jọ̀ọ́ pastor mo fi ọlọ́run bá bẹ̀yìn ẹ bá mi bá dáde wa sọ̀rọ̀ hmm. lóòótọ́ ikú àbúrò mi ó dùn àwa méjèèjì kan ọ̀rọ̀ ọlọ́run tó lè bẹ̀ mí sọ lójoojúmọ́ ló gbé mi ró báyìí nítorí wọ́n jẹ́ kó yé mi wípé alápàdúpẹ́ lọ́lọ́run ọba àmì bó ṣe wọ ọlọ́run ọba ló ṣe ń ṣe ọlá ẹ̀ wọ́n pé nínú gbogbo kàṣà máa dúpẹ́ fọlọ́run ni ṣé hmm. wàá yẹ kó jẹ́ pé àwọn gangan ló máa ṣe báyìí bí ẹnujọ́ mẹ́ta ń sìn ẹ wò èmi ti fẹ́ rí yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o àmọ́ bẹ́ẹ̀ ṣe dé mo fẹ́ kẹ́ ẹ bá mi fi ọ̀rọ̀ ọlọ́run kẹ́ ẹ bá mi fi bá wọn sọ̀rọ̀ bóyá nǹkan míì dẹ̀ ń ṣẹlẹ̀ nílé ọlọ́run tó ń fẹ́ kémi mọ̀ gẹ́gẹ́ bí obìnrin èyí náà dẹ̀ mọ̀ pé ọlọ́rọ̀ lẹ́yìn méjèèjì tó bá ń ta lọ́rọ̀ ọkọ mi ẹ̀yìn ni mo dẹ̀ ṣọ́ ìpò máa sọ gbogbo ẹ̀ fún yín ẹ jẹ́ bá mi bá wọn sọ̀rọ̀ ṣẹ́ gbọ́. Ah, ọlọ́run àdúró tí olúwa pásítọ̀ bá mi jí pásítọ̀ bá mi jí kí ló dé ó ní ó jàgbà lọ ta ni yóò lè fà á padà àbí ta ni yóò sọ wípé kí ni ìwọ́n ṣe nì ẹ wò ó ṣẹ̀rí àní tó bá ti kú ó ti kọjá lọ sọ́dọ̀ olùgbàlà ẹni tó bá ti kú ó ti lọ sọ́dọ̀ ẹni tó dáa ẹ wò ó pásítọ̀ bá mi jí ẹ jẹ́ ká gbà fọlọ́run nítorí wípé ọlọ́run nìkan ló mọ gbogbo ló lè ṣòun gbogbo òun ló dá wa àti wáyé wa wọ́ ẹ̀ ni a tún padà owó ẹ̀ ni ẹ jẹ́ ká gbà fọlọ́run ẹ jẹ́ ká gbà fọlọ́run nípa àwọn tí ó lọ wọ́n sùn nínú ọlọ́run ni tí ẹ bá rántí ọba dáfídì nígbà tí ọmọ rẹ̀ wà lórí àìsàn lórí àkéte àìsàn ọba ń gbàdúrà ọba wà nínú àwẹ̀ ọba ò jẹ ọba ò mu ṣùgbọ́n nígbà tí ọlọ́run pe ọmọ sí ọ̀dọ̀ ọba wẹ̀ ọba kún òróró ọba jẹun àwọn kan wá ń bá ọba wípé ọba kí ló dé nígbà tí ọmọ yìí ò tí ì jáde láyé ọba ẹ nínú ọ̀fọ̀ ọba sọ fún wọn wípé ọmọ yìí ìgbà tó wà láyé òun ṣèpẹ́ fún ṣùgbọ́n nígbà tí ọlọ́run ti mú lọ ó ní ọmọ yìí òun ni ó máa lọ bá ọmọ òun tún lè padà wá bá òun mọ́ nítorí náà ẹni tó ṣaláìsí ó ti lọ àwa la máa lọ bá òun ò lè padà wá mọ́ ẹ jọ ẹ jẹ́ àgbà fọlọ́run. ẹ jẹ́ ká gbà bí ẹ. wòlíì wọn tún wá lẹ́yìn òkè iṣẹ́ ọ̀rọ̀ obìnrin ọ̀rọ̀ ọkùnrin ni. bí àwọn ọkùnrin méjì náà làwọn àbí kò sóbìnrin mi. mo ti ṣe o mo ṣe o bóyá ni mi ti kùnà go bóyá ni mi ti tapá o ẹ wo ìránṣẹ́ ọlọ́run ni wòlíì ọlọ́run ni tẹ́ bá ní pé ó yẹ jẹ́ ká gbàdúrà sí i ó ṣeé kẹ́ ẹ rí nǹkan tí mo fẹ́ sọ. So ẹ jẹ́ kí n kúkú tú àṣírí ara mi síta kẹ́ ẹ lè mọ bí tẹ́ máa bá mi dojú àdúrà kọ. àìsàn kan ṣe mí mi lè mara dúró ni wòlíì mi lè mú ara dúró ó máa ń ṣe mí bí kí n ní ìbálòpọ̀ ní gbogbo àrùn ti wà lára mi tipẹ́ mo ti ṣàṣemáṣe dé ọ̀dọ̀ rẹ àbúrò ìyàwó mi ìyàwó mi ò kẹ́ ráyè iṣẹ́ ni ní gbogbo ìgbà nígbà tó bá tiẹ̀ yá gan tí bá ló yá ká ṣeré àbí ká ṣe tọlọ́mọkùnrin dé kò ń dá mi lóhùn ó ń jẹ́ kí àrùn yìí kó túbọ̀ máa gbilẹ̀ sí lára mi wòlíì ìyàwó àbúrò mi tó kú yìí mo bá lájọṣepọ̀ Hello? mo ti dààmú díẹ̀ mi ò máa gẹ́ẹ̀tì ọ̀nà tó ń sọ ẹ̀. ọ̀nà wo lágbangba níbo ló ń jẹ́ lágbangba ń bì yìí. ok tí n bá gẹ̀ẹ́tì ẹ̀ máa tún padà pè é o. ọ̀ràn ẹ̀jọ́ ẹ̀jọ́ sọ̀nà lágbangba ni. bẹ́ẹ̀ni ọ̀nà lágbangba lẹwà kódà ẹ ti fẹ́ wọnú. oh thank you ẹ ṣé gan. dókítà tí mo gbé ẹ wá bá fún bó ṣe ń rẹ yẹn olóòye ń kọ ẹ òògùn ẹ bó ṣe ń ṣe ẹ ṣó ti yẹn sìn a máa ń ní problem kan ní ìgboro púpọ̀ nínú àwọn doctors tó wà ní ìgboro yẹn wọn ò fi bẹ́ẹ̀ mọṣẹ́ òun ló ṣe máa ń jẹ́ pé tí wọ́n bá treat ẹ lẹ́nìí sickness ẹ̀yìn á tún padà lọ́la but púpọ̀ nínú àwọn tó mọṣẹ́ dáadáa irú bí ni wọ́n wà nítorí wọ́n rí ààyè fúnra wọn láti kàwé ògẹ̀tẹ̀ fàájì ti pọ̀jù nígboro klọ́ọ̀bù ni so púpọ̀ wọn wọn ò ráyè kò yẹ ẹ́ sìn so doctor tó wà ń bí ó good gan gan bẹ́ẹ̀ni ó good gan seriously. dóò mo ti pàdé ẹ̀rí tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ ńgbà kan mi ò tiẹ̀ lè rí lè dá mọ̀ mọ́ mi dẹ̀rọ kó lè dá mi mọ̀ bọ́bọ́ ṣe sọ wọn ló mọṣẹ́ gan. àmọ́. 嗯。Hmm? Hmm? You have been expecting you, sir. You can come inside, sir. I'm only boss, sir. Come, sir. Expecting me? Yes, sir. How do you know I'm coming here? I'm coming, please, John. Yes, sir. Expecting me, okay. I'm coming. Can I expect me for? Excuse me, Pastor. Hello, Pastor. Yeah, Pastor Banji Adegoke, abi? please come come come èmi I'm the medical doctor. This is my clinic. No, no, no, no, What's the problem. Èmi ni medical doctor don't so. Pastor, pastor. Pastor, Pastor. Ah, I'm so sorry. Mo wá tẹ́ni sáwọn èèyàn kan lọ́wọ́ I'm not comfortable. Why? Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe pè mí ní pastor yẹn. Are you not a pastor? Ó yà mí lẹ́nu bẹ́ẹ̀ ṣe mọ̀ pé pastor ni mí. Ẹ ṣe bẹ́ẹ̀ yẹn kan ló introduce ẹ sí mi. Am I right? Ẹ ó sick ni tó bá jẹ́ kẹ́ ẹ mọ̀ pé pastor ni mí dẹ̀. Oh, ó sọ everything about you fún mi, including àwọn attitude yìí. Kí ló ní mo ṣe? Ó lè yà wèrè gan-an olóbùkọ ní anything under skirt ó lè lọ fún ọ ni. ẹjọ sá ẹ ká fi yẹn lẹ. ọkọ bless you ẹyin lè dálẹ. ẹ jẹ ká fi yẹn lẹ ẹjọ. ẹjọ sá ṣe rí lady tí mo mú wá síbẹ̀ yẹn pásítọ̀ ni mi lóòótọ́. mo mọ̀ yín. yes sir ṣe mọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó lóyún ni right. okay. mo á fẹ́ kẹ́ bá mi ṣe oyún yẹn fún. good but for any reason torí mi mọ bó ṣe ń ṣe wòlòwòlò ẹ má yẹ kó mọ ká ṣe yẹn malaria ni i believe mo ṣe ẹjọ gbogbo nǹkan tó bá need i don't know tó bá jẹ́ tóògùn ni ẹ fún wa tó bá jẹ́ pé ẹ fẹ́ ṣe tibí náà ni ẹ jẹ́ ká tètè ṣe kíákíá. pásítọ̀ ẹni ẹ fẹ́ eléwèlé pásítọ̀ your madness is uncomparable o mad gan ni o o fẹ́ máa kọ́ mi níṣẹ́ mi look at me i am a medical practitioner qualified tó ń ṣe oyún ní every minute every day every hour màá ti ṣe more than five hundred oyún ṣóre tó gbé wá yẹn sìn wọn máa gbé lọ sí lab lọ́dọ̀ wọn bí náà ni o wọn á gba ètò àtẹ̀jẹ́ tó bá rí ìkọ́ àká fún lóògùn ó máa lo oògùn á wálẹ̀ tó ẹ pa operation níbí la ti máa ṣe tó dẹ̀ máa survive are you with me um, sit down màá ní kó àtẹn kí lọ́rùn oh òun gbọ́rùn bíà àmọ́ ṣe mú nìyẹn more than two cartons every day tí mi ò bá mú mi ò lè ṣe kankan ah yes i am. nurse nafisat sister nafisat. mú ẹni ẹ̀mí lọ sí reception. Sorry, sir. Sorry, sir. Let's go to the reception, sir. Reception mo ní láti kọ. all right. you can go máa bá yín ṣe bí reception yín máa bá yín. don't pass to me ṣé ibi tó ní pé máa wá náà ni mo wà ìṣá jọ ṣé picture tí mo send sí whatsapp ẹ ṣé kìí ṣe pé o miss ẹ up ẹni yẹn náà ni ibẹ̀ mo wà yìí. Ah. Okay. <laughs> Pastor Bamiji eléyìí burú ó ó tẹ̀lébù gidi Pastor Bamiji eléyìí ò dáa rárá ó burú jù ó bu ìránṣẹ́ ọlọ́run àlàyé kù ah! pẹ̀lú bá a ṣe ń tiraka wípé orúkọ ọlọ́run tí àwa ìránṣẹ́ ọlọ́run tá a ti bàjẹ́ ká tó tún ṣe yìí ẹ̀yin náà tó fi ilé ikun e ah! ẹ fún àbúrò ìyàwó yín lóyún ẹ tó ṣẹ títí ẹ̀mí ẹ fi bọ́ ọlọ́run àlàyé ọlọ́run àlàyé ah hmm. síbẹ̀síbẹ̀ sá síbẹ̀síbẹ̀ sá aláàánú ni olóòótọ́ àti aláàánú ni ó lágbára láti dárí ẹ̀ṣẹ̀ jì ṣùgbọ́n o ó kù sọ̀wọ́ wa nítorí pé bẹ́ẹ̀lì sọ wípé ẹnikẹ́ni tó bá bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere nísìnyí ọlọ́run ṣetán láti dáríjì yín ṣùgbọ́n ó kù sọ́wọ́ yín láti play part yín kí ni part tẹ́ máa play òun ni wípé tẹ́ bá fẹ́ kí ọlọ́run alààyè kó dáríjì yín pátápátá ẹ láti jẹ́ kí ìyàwó yín mọ̀ egungun ìyá yín ni ẹ kì í ṣe èèyàn méjì mọ́ ẹnìkan ṣoṣo ní lọ́jọ́ tí wọ́n ń dà yín pọ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ kó mọ̀. bẹ́ẹ̀ni àfi kẹjẹ kí ìyàwó yín mọ̀ ah! Ọlọ́run ló mọ̀ gbogbo ìkọ̀kọ̀ ọkàn ẹ jẹ́ kí ìyàwó yín mọ̀ tó bá mọ̀ ẹ fi lè tọrọ dáríjì ọlọ́run aláyè. inú àánú rẹ̀ ńlá ló fi máa dáríjì yẹn pátápátá tó bá pa àṣìṣe yẹn rẹ ẹ jẹ́ kíyàwó yẹn mọ̀. bẹ́ẹ̀ ẹ jẹ́ kó mọ̀ o torí ọlọ́run mọ gbogbo tó wà ní ìkọ̀kọ̀ kan wà ẹ jẹ́ kó mọ̀ o tó bá mọ̀ ẹ fi ẹ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ ọlọ́run aláyè adáríjì yẹn ọlọ́run aláàánú abójú àánú wọ̀nyí Pastor Adégòkè ẹni tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí ẹni ọlọ́run ẹni tí gbogbo àwọn ènìyàn ń pè ní ẹni ẹ̀mí ẹni tí gbogbo àwọn ènìyàn yà sọ́tọ̀ ló ṣe adúrú nǹkan tó pọ̀ báyìí àmọ́ ẹ wò ó ṣé ẹ rí tí ẹ̀yin bá tẹ bá sọ pé bóyá ẹ fẹ́ sá fún un òun kọ́ ni solution kan tó wà nílẹ̀ yìí o it can't be the solution at all tí ẹ ò bá dẹ̀ gbé ìgbésẹ̀ àfàìmọ̀ kó má jẹ́ pé ọmọkùnrin tó ń pè ní pásítọ̀ yìí ló máa padà gbẹ̀mí ẹ má ẹ̀kú yà yín lẹ́nu rárá òótọ́ ọ̀rọ̀ ni mo ti bá yín sọ yẹn hello. àlàáfíà ọlọ́run kó wà pẹ̀lú yín o kí ló ń ṣẹlẹ̀. pastor banji adegoke right. yes. ẹ eh, wọ́n ní dín ní àgọ́ ní police station yín. ya. wọ́n ní ìdí mi. fún kí nìyẹn. Ah, eh, pastor tẹ bá dán ẹ máa explain ara yín ẹ ti gbọ́. explain ara mi. ya. Yeah. ibo ni station ọ̀dọ̀ yín from Akekaka police station. Akekaka? Yeah. Ó tún yẹ kẹ́ lè sọ nǹkan tí mo ṣe fún mi. Ẹ wo bí pásítọ̀ ṣe mọ̀ pé òjíṣẹ́ Ọlọ́run ni ẹ má yẹ ká rọ fáńdù yín ẹ̀rọ àtẹ̀lé wa ní tọmọlúwàbí ní tùbínúbí ẹ jẹ́ ká máa lọ. Kò sí pọ̀lẹ́. Èmi náà ń jáde. Hmm? Pásítọ̀ ẹ move. Èmi náà fẹ́ máa jáde tẹ́lẹ̀ lẹ́dí yẹn bóyá kí n wọnú mọ́tò mi kí n máa gbé tẹ̀lé yín. pásítọ̀ ó yẹ kẹ́ mọ̀ pé yóò lè possible àánú gbé mọ́tò wa wà ń ta ẹ move. mi ò lè gbé mọ́tò mi. ẹ lè gbé ẹ move ẹ move pásítọ̀. ẹ má bínú ẹ jẹ́ kí n pe lọ́ọ̀yà mi. okay. the law ẹ fi yẹn lẹ̀ ṣe lè pàdé mi ní akẹ́kàkà police station okay let's go. I have move. Are you sure of what you are saying? Bó ṣe rí ni mo ṣe sọ fún yín. Barrister, bó ṣe rí ni mo ṣe sọ fún yín. <laughs> gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ fún mi náà lẹ́lẹ̀ sọ fún ìyàwó yìí. mo sọ fún mo ní kí n sọ fún mo sọ fún. now nígbà tẹ́ ẹ̀ ń bá ìyàwó yìí sọ̀rọ̀ yìí was there any form of uh, recording bóyá ẹ lo fóònù ẹ record bóyá ẹ snap or anything. wíyé mi àbò. yes láàrin méjì. kò sẹ́ni bọ́dí tó record lánàá àtọ̀. pé ọ̀rọ̀ ti lójúbọ̀ dédé láàrin èmi àti yín hmm? ẹ sọ kọ̀ọ̀kan fún ìyàwó yẹn. àní mo sọ fún mo pé jókòó mo bá sọ̀rọ̀ mo sọ fún Ọlọ́run. mo mọ̀ pé sọ fún ṣùgbọ́n láàrin èmi àti yín ẹ sọ kọ̀ọ̀kan fún right. nítorí pé ẹni ẹ̀mí kó má bàa dẹ́ni ẹ̀wọ̀n ó yẹ kó ti yé yín. tẹ̀ bá ti dé court bá ti ń bí ẹ̀mọ kankan pa ẹ̀ sọ fún ara ni ẹ ti gbọ́. ìwọ pèrè ẹ ní pásítọ̀ aṣẹ́ṣù lásán ni ẹ ká sọ pé mo mọ̀ bá náà ti sá fún ẹ òun parọ́ nǹkan tó fẹ́ náà rẹ tó fi confess fún mi ó tún gbọ́dọ̀ bóyá ó tún parọ́ fún mi tí pásítọ̀ wá ẹ wá nílé tó ní kí mo wá sókè tó tún jẹ́wọ́ fún pásítọ̀ wọ́n wá parọ́ mi báyìí. what I've been saying. Eh? I don't know what happened to this woman. Eh? Ìyàwó mi ni mi ò mọ tó ṣe é. Mi mọ tó wrong pẹ̀lú ẹ̀ tó ń sọ́ra dáradára báyìí. Eh? Kí ló tó ń sọ̀rọ̀ báyìí Oga ọ̀la? Ọ̀gá lẹ́sìn, ohun tó ń sọ pa ẹ̀, èmi ò mọ̀. Báwo ni mo ṣe máa dédé ki àbúrò ìyàwó mi mọ́lẹ̀ tí bàbá alájọṣepọ̀ débi pé màá sọ pé kó lọ ṣẹ́yún pé mo fẹ́ pa? And this person tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ good mo mọ̀ lóòótọ́ wòlíì ni ṣó ti yé yín sà april la wà yìí ní ìtí ọdún ìtì bẹ̀rẹ̀ yìí mi ò tí ì rí ẹni tó sọ̀rọ̀ nípa yìí o. Ah! báàjì ní kíni. Ah! òpùrọ̀ ni ẹ ó rí ta tájọ́ lọ sí church tájọ́ ń dé tájọ́ ń jẹ tájọ́ ń mu tẹ̀sùn wá sílé wa. what is your problem. Ah! dájúdájú ti ń gbé ìbọn mi tí fún wa. Eh, eh, hello madam hello madam madam madam please calm down calm down calm down calm down kí ló fẹ́ gé nínú nǹkan tó ṣe. ọ̀gá ah! ọ̀gá calm down. lọ́ọ̀yà tún mi ṣe. ọ̀gá um, at this point mo ṣe wo madam like wọ́n need rest there um, psychologically wọ́n need ìtọ́jú rápẹ́. Ah! ìwọ ló need ìtọ́jú gbogbo ọmọ ìdílé ẹ pátápátá ní psychological problem are you out of your mind ṣé torí owó tó fẹ́ fún ẹ tó fẹ́ kó sí ẹ lápò yẹ kó máa sọ kátikáti he was my husband and I know very well. And you know what I'm saying? He's a liar! And he's lying! Sir, ṣé ti try to get nǹkan tí mo see divorce letter. and máa gbọ́, he was my husband. You're mad. Ẹ wo, mo mọ̀ nǹkan And I'm telling you that this man here is a liar and a murderer. Madam, um, ẹ wo. Ó yẹ kí nǹkan tí No, don't worry sórí ọlọ́run tí mò ń tẹ́mi ò fi kọ́kọ́ mọ́ abami rọ ìrọsẹ́ wọn abami fìyà jẹ wàá jẹ bàbá ńlá ìyá. madam mo sọ pé ẹni pásítọ̀. ọlọ́run á tì mí lọ́sẹ̀ àbí. bẹ́ẹ̀ mo sọ àti ẹsẹ̀ o. take it easy madam ṣáré ibi tí ọ̀rọ̀ dé báyìí sí kéèsì ń lọ sí court uh, it is not our own right láti sọ pé ẹnìkan ló jàre tàbí ẹnìkan ló jẹ̀bi ẹni tó wrong tó right tàbá dé court àgbọ̀fọ̀ verdict. Good. Thank you very much. I'm telling you the truth. Banji. Banji. Hello? Banji. Okay, Oh yeah. wọlé, wọlé. Come in, come in. Bàtí ẹjọ́ ọjọ́ kan. Ọjọ́ kan bá parọ́ sí. Màṣá fi dùn ẹnu rẹ̀. Ah! All right. Ló fi All right. Please. Take him away. Take him away. Huh? Ah! Ah! tó bá ní pé ẹni ọlá lè máa ṣe gbogbo nǹkan tó ń ṣe ah ó yà mí lẹ́nu mo ti ṣàṣemáṣe lóòótọ́ àmọ́ bó ṣe ń gbé yìí ti pọ̀ jù kò sí nǹkan kan tó lè lo against mi mo ti rò rò rò òun náà mo ṣe sọ fún yín gbà yẹn pé a ò rékọ́dù kankan a ò kọ́ anything sílẹ̀ mi ò àtọ́ even wòlíì tí mo bá sọ̀rọ̀ gan mo ti jẹ́ kán mọ̀ wípé tí n bá ẹ̀fà gbọ́ anything lẹ́nu wọn tí n bá ẹ̀fà gbọ́ anything lẹ́nu wọn kò sí nǹkan tí mi ò ti fi threaten yẹn so yẹn ò lè ẹ̀fà sọ̀rọ̀ so I don't know kò yé mi. right um, tó wáyé pé òótọ́ ni kò sí nǹkan tí ìyàwó yìí fẹ́ lo against ẹ̀yin um, ọmọbìnrin yẹn kọ́ ṣé kò ṣe pé òun àti àwọn yín ní ẹni lè kára. àtọ àtọ àtọ kò sí ọjọ́ tó wá síbí ìyẹn ọmọbìnrin tí mo bá ṣàṣe má ṣe ti bí immediately ló dé sọ pé òun lọ àti ẹ̀fẹ́ gbé dání ó má gbé so kò sí nǹkan tó fẹ́ lo against mi. Hmm. good ọ̀rọ̀ tí ń níyànjú bọ̀ ṣe rí nǹkan tẹ́kọ̀ọ́ máa ṣe fẹ́mi ni pé nǹkan tí mo ní kẹ́ ẹ máa ṣe ẹ náà ni kẹ́ máa ṣe tẹ́ ẹ bá ti sọ fẹ́ẹ́ níbọ̀dì ẹ máa sọ fẹ́ẹ́ níbọ̀dì nǹkan tí mo ní kẹ́ máa sọ ẹ náà ni kẹ́ ṣe máa sọ ṣe ti bọ̀. Um, now um, next year in uh, June two ni so kò sí problem uh, lágbára lọ dúdú lọ́sàn máa so. àmín. lẹ́yìn tí ilé-ẹjọ́ yìí ti gbọ́ atótónu àwọn agbẹjọ́rò méjèèjì ǹjẹ́ ẹ̀yin agbẹjọ́rò náà tún ní ọ̀rọ̀ kan tàbí méjì láti fi ẹjọ́ yín lẹ́sẹ̀ sí bí? rárá olúwa mi. mo sí olúwa mi. tó bá rí bẹ́ẹ̀ ilé-ẹjọ́ yìí sún ìgbẹ́jọ́ yìí sí ọjọ́ kejì oṣù kẹfà ọdún tí a wà nínú ẹ̀ yìí. ascot places. arise. Oh. lọ́ọ̀yà ẹ wo kéèsì ti ń sú èmi o ṣẹ́dẹ̀ mọ̀ pé a ò gbúdọ̀ lose case tó wà nílẹ̀ yìí. ah no no no no no mi ò ní fẹ́ ní negative thoughts nípa kéèsì yìí nǹkan tí màá kàn sọ ni pé ah madam kò sí any evidence tó kéré ẹ̀dẹ̀ lè help wa ká lè tètè win kéèsì yìí pẹ̀lú any evidence tó bá wà lọ́wọ́ yìí. lọ́ọ̀yà wọ́n ti sọ pé kò sí evidence kankan lọ́wọ́ àwọn ṣẹ̀dẹ̀ wa rí case tó wà lẹ̀ ìbáyìí láàrin àwọn àti pásítọ̀ ọ̀rọ̀ tó wà lẹ́yìn ti di ẹni tó bá yára lògùn gbé o. Ah, rárá o ah, ẹ má rò bẹ́ẹ̀ rárá o mo fi ń da yín lójú madam àwa la máa ń wọ̀nyí kéésì. àmì o. ẹ jẹ́ kí n tètè máa lọ. ẹ fọkàn balẹ̀. ẹ ṣe gan-an. No problem. Doctor. Oh, Babino, mi ò ní lè ṣe You see, mo níbi kan tó very very important láti lọ. Tó bá wá lè pé o lè di ten thirty eleven lóru, mi ò mind. Oyún tiẹ̀ ò gbọ́dọ̀ ju five minutes kó tó kí n tó gbọ̀nyàn dànù, okay? ẹjọ sam tí wàá bí látàárọ̀. ṣó wàá ọ̀rọ̀ ìṣàṣẹ mi ni mo fún ẹ lóyún ni aṣọ yọǹgà sí wa wàá bí látàárọ̀ mo ní mo lọ síbi kan ó gbọ́ ni. ok o sọ báyìí ná. ojú. mo jẹ́rìí ẹ èmi nǹkan ìyẹn ò pọ̀ bọ̀yẹn rìn ẹ̀ èmi nǹkan okòrìrè tó wáyé pé mo ṣe ṣe bíbá yẹn tó bá dùn ẹ̀ débẹ̀ tó dùn ẹ̀ débí kò fẹ́ jáde nìyẹn bọ̀ bó ṣe wà nísàlẹ̀ yẹn ó fẹ́ jáde wọ́ọ́rọ́wọ́ o gbọ́ that's alright sit down so under three minutes ìyẹn máa kó bẹ̀rẹ̀ ok. ìwọ. are you okay? torí pé mo sọ pé mi ò ráyè sìn ló ló lo ìwọ fẹ́ mi iwo ìwọ o fẹ́ ní ti kí ni tó tún ní wọ́n sìn kí ló ṣe wọ́n mọ̀ iná irú àdìfún wọlé lẹ́yìn irú iṣẹ́ àti wọlé lẹ́yìn. ẹsẹ̀ mi o. ìwọ ìbò wa bá lọ̀rẹ́ mo fẹ́ ran ẹ́ ń bì kan. ẹjọ́ torí Ọlọ́run mi ò mọ yín ẹjọ́ ẹjọ́ torí Ọlọ́run torí Ọlọ́run ẹjọ́ ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ẹjọ́ surprise yín ni ní pé mọ́tò mi lọ. mo lè má gbé bike mo lè sa eré mi ò síbẹ̀ because mo ní iṣẹ́ kan tí mo fẹ́ lọ jẹ́ very very urgent okay now kí n tó dé you go back to the ward gbogbo àwọn patient tẹ bàbá níbẹ̀ nítorí wá ṣe é kópa ikú pa nítorí wá ṣe é fún lábẹ́rẹ́ pa é fún lábẹ́rẹ́ pa nítorí wá ṣe é la ìfọ ẹ̀mí ìfẹsẹ̀ ńlá ẹran ìgbẹ́ ẹ̀kú bíi màálù ok mi ò gbọdọ̀ bá any patient alive ok. ó lè ti nà kí ló tún dé báyìí ó ti sọ̀rọ̀ ó ti gbọ́ kí ló dé. Ah! kí ni ìjẹ́wọ́ náà bẹ̀rẹ̀ wọ́n ti dé ìlú tó fẹ́ pa mí nínú ìjọba.

èèyàn seventy five lè kù torí mood ni mo fi ṣẹ́ òru bọ́ ibẹ̀ yẹn kàn kọ́ ni mo lọ adájọ́ ibi tí mo lọ kọ́ nìyẹn o wọ́n ti gbàgbé sísọ́ọ̀sì séèyàn lórí tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó kú pẹ̀lú sísọ́ọ̀sì náà sí o. sọ mú ló máa dìtà mo ti sọ mo ti sọ mo ti sọ náà ah, ẹ bá kúrò jáde sọ ṣe wá rí ọkùnrin. olówó abá mi ipe ká ṣe oyún ó dẹ̀ wọ́n sọ́dọ̀ mú dẹ̀ cháàjì ẹ̀ ó dẹ̀ sanwó rẹ̀ o ó dẹ̀ san owó ọmọ ẹ̀dẹ́kù meanwhile èmi ti mọ̀ kọ́ mayẹ́ máa kú wọ̀ gbẹ̀dẹ̀ òtòrí mo ti mu bíà ẹ get mo ti mu bíà ẹ wò ní sítìrẹ́ o ó lè fẹ́ deny ó nà ṣùgbọ́n ẹni situation rẹ o. ṣèṣe tí o dúró gbà ó lè ṣe oyún yẹn ọmọ yẹn dẹ kú ọmọ náà pa ọmọ náà pa. ìwọ máa juwọ́ sí ẹ̀dẹ́gbọ̀n báyìí ni tí o sẹ́ tó lè bá mi sọ ojú òní tí adájọ́. ẹ sọ wípé rìsíìtì ẹ̀kọ́ ọgbọ̀n lélẹ̀. kò ní yẹn tó bá kúrọ́ ṣe bóun rè pásítọ̀ Bánjí Adégòkè nọmba tírì ìfẹ́lógún ẹ tírì ẹni sìgílẹ́sọ̀ ẹ ẹni ẹ lọ ṣe scan kúrọ́. ẹ̀yin ẹ jókòó. adájọ́ mo ṣe tán. ẹ̀yin ẹ jókòó. ọ oh, kí n jẹ́rìí gbé nígbà tó bá fẹ́ dájọ́ kú fún very good. mo ti ṣe tán so fẹ́ pa mo ti ṣe tán mo ti sọ tó ní kí wá sọ ìwọ torí wọn máa ju ọwọ́ sí ẹ̀dẹ́wọ̀n ni èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ ìwọ. mo lè ti ṣe ní tó ní kí n ṣe báyìí orí pé mo sọ mo sọ clear dáadáa kó lọ ẹ̀wọ̀n ni ọ̀rẹ́ rẹ̀ inú ẹ̀ ti dùn inú ẹ̀ ti dùn wọ́n ti sọ èmi ọkàn náà wà ọkàn náà ẹ̀ láìpẹ́ àánú láìpẹ́. lẹ́yìn àtótónu ẹ̀yìn agbẹjọ́rò méjèèjì yìí ẹ̀rí fi hàn ilé ẹjọ́ yìí wípé ọ̀daràn ni ọ̀gbẹ́ni Adégòkè ń ṣe ìka ènìyàn sí ní pẹ̀lú ó jẹ́ ẹnìkan tó ya ìka tí ò ṣe é fẹnu ròyìn gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè yìí òfin sọ wípé kó jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ torí pé ẹlẹ́ṣẹ̀ kì yóò lọ láì jìyà ìdájọ́ mi rèé ìwọ ọ̀gbẹ́ni Bánjí Adégòkè ilé ẹjọ́ yìí jù ọ́ sí ẹ̀wọ̀n gbére ìrẹ́ tó sì jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ dókítà kò gbèrègbè àbí dókítà kí ló pe rẹ. bẹ́ẹ̀ ni sábọ̀ mi ò mọ̀ mọ̀ ṣe débi sá ò mọ̀ mọ̀ ṣe débi ẹ̀ ṣàánú mi sá ẹ̀ ṣàánú ṣẹ́yúnṣẹ́yún ìkà abojúrogodo òfin tó mú ẹlẹ́hà ló mú eégún o wọn náà wàá lọ sí ẹ̀wọ̀n gbére gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè ti ṣe sọ. ọ ah, ayé mi bá jẹ mo ti dára báyìí mo ti dára yé tó ẹjọ́ tó fẹ́ lórí ọmọ tí ọmọ náà ti bá jọ náà ẹsẹ̀ ọ̀daràn ẹjọ́ bá mi lọ ẹjọ́ lórí ọmọ padà ayé mi. I'm going, I'm going, sir. No, sir. Mo ti lọ náà. Mo ti lọ rẹ̀, mo ti lọ. Ẹ jọ, mo lọ rẹ̀. má ṣe ra ilé ṣe ẹ́. ṣe ra ilé ṣe torí èèyàn tí owó ọ̀tẹ̀. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ẹjọ́ ọ̀rẹ́ mi. thank you Bola fún kìíní for everything ó dúró tì mí ó súnmọ́ mi bí iṣan. ṣùgbọ́n tí wípé ìgbà kan wà tí mo pa ẹ́ tì àti ọmọ ọ̀rẹ́ mi tó kú nítorí pé mo rò wípé mo pàdé ọkùnrin tó máa represent family àti gbogbo àwọn ọ̀rẹ́ mi tó kú pátápátá but I was wrong. lẹ́yìn ìgbà tí èmi àti àbúrò mi pàdánù àwọn òbí wa nínú ìjàmbá ọkọ̀. I moved in here with my sister. Tẹ́yìn náà pé mo ti pàdé ọkùnrin tó mọ̀ jùlọ láyé.